habibakun ọlọ́wọ́rọ́ àti wọ́n jaláṣe àti ìdásílẹ̀ medina center pápá abẹ́dẹ̀ ogun ọ̀ṣọ́ ẹ̀yàkùnlá sheikh ẹ̀kàbọ̀ sórí ètò sáà ìbéèrè láàkọ́ láti ọ̀rọ̀ sísá kọ̀díjà ní usa wọ́n ní bàbá àwọn ìyàwó mẹ́rin ni wọ́n ní màmá tàwọn ló tẹ̀lẹ̀ kẹrin màmá àwọn wọ́n ti kọ́kọ́ lọ́kọ̀ kan rí tó ń sí pé wọ́n yìí ti mọ̀ sí ní wọ́n ti wá bí ọmọ méjì tó jẹ́ ìbẹ̀rẹ̀ fún ọkọ̀ ìlú ó tó wá di pé wọ́n fẹ́ bàbá àtàwọn bàbá àtàwọn tó wọ́n fẹ́ yìí ọjà sí pé ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n ti alákọ̀ọ́kọ́ tí bàbá àwọn náà tó wá fẹ́ ẹni yẹn náà ti jáláìsí wọ́n jẹ́ pé ìyàwó kejì ìyàwó kẹta ń bẹ lójú ayé bàbá àwọn tó jẹ́ pé bàbá àwọn wọ́n wá yọ̀ǹda wọ́n ra àwọn ilé fún wọn ilé méjì wípé ìwọ ìyàwó kejì ìyàwó kẹta ẹgbà wọ́n á ní àwọn táwọn wá jẹ́ ọmọ ìyàwó tó gbẹ̀yìn àti ọmọ ìyàwó alákọ̀ọ́kọ́ bàbá yìí náà wá ògbé ọdá káwọn náà wọ́n wá ra ilé fún àwọn ọmọ ìyàwó aláwọ̀kọ́ àti àwọn ọmọ ìyàwó tó gbẹ̀yìn tọ̀ ibi tọ́rọ̀ wá wà gangan ni pé àwọn ọmọ méjì tí màmá wọn ti wá bí sí ọ̀dọ̀ ọkọ alákọ̀ọ́kọ́ nígbà tí wọ́n fi ń bẹ nípò ẹni tí wọ́n ṣe mùsùlùmí àwọn ọmọ náà wá ń sọ pé àwọn náà lẹ́tọ̀ọ́ sí àti nípìn nínú tí bàbá títà wọn títà kọ̀líjà tí wọ́n rà àwọn lẹ́tọ̀ àti mọ́ńbẹ̀ tó ń ti pé lẹ́yìn ikú bàbá yìí náà àwọn dúkìá mi tó kù wọ́n padà fún lábẹ́ ìṣòwò ẹ̀sìn Islam eléyìí ọjọ́ ìbéèrè aláwọ̀kọ́ ìbéèrè ẹlẹ́kejì wọ́n ní kí láti kọ́tọ̀rọ̀ wọ́n ní kí ni òdiwọ̀n grams of gold àti silver láti fi yọ zakat àmọ́ tí wọ́n gbọ́ ẹ́fẹ́ nìkan sọ pé a lè lo òdiwọ̀n gold fi yọ zakat silver àti silver láti fi yọ zakat gold náà pípé ìjẹ́ ilé ó ti dédé ẹ̀kẹta wọ́n ní àwọn kan wọ́n kọ́kọ́ máa ń gbé ẹsẹ̀ kan ṣáájú wọ́n kó tó dúró wọn àkọjú láti kọjú sí ẹnu ọ̀nà àbájáde mọ́síláṣí lẹ́yìn tán bá ṣe sọ láàtàn lẹ́yìn sálámà tó wá ṣe àwọn àkàrà bí kèrè tán wọ́n wá dìde wọ́n wá kọ́ gbé ẹsẹ̀ kan síwájú ó sì ti di gbogbo gbà àwọn àgbé ṣẹlẹ̀ náà ọgbẹ̀ lábẹ́ ìbámu sínú ní ẹsẹ̀ kan síwájú fún ọkọ̀ dìde náà tán bá ti dìde tán tó dáadáa tán wọ́n tún akọ́ gbé ẹ̀sẹ̀ kan síwájú kó tó ní fún wọn kọ ojú sẹ́yìn padà wọn wá jáde lọ mọ́síláṣí náà ayé kan lọ ṣe. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdillah وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أن تسكني يومان tó ṣe pé ìyàwó alákọ̀ọ́kọ́ àtẹ́lẹ̀ kẹrin wọ́n ti ṣaláìsí látòjú ayé rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ṣaláìsí lọ́wọ́ ara lè bun ìyàwó ẹlẹ́kejì àti ìyàwó ẹlẹ́kẹta tó ṣẹ́kù láyé kò tún wá dé kọ́ mọ́ bẹ́ẹ̀ àwọn ìyàwó táwọn ti ṣaláìsí tọ́jú alákọ̀ọ́kọ́ àtẹ́lẹ̀ kẹrin wọ́n ra ilé bun àwọn ọmọ tiwọn náà pé ńgbà tí ìyá wọn sí láyé kọ́mọ̀jà sí àwọn wá ti torí ìyá wọn ò sí láyé àwọn fẹ̀tọ́ tiwọn náà dùn wọn kò sí tàbí ṣùgbọ́n tó dáa ni bàbá yìí ń ṣe nísìnyí bẹ nínú nǹkan tó ṣe pé téèyàn bá ṣe àlàáfíà àti ìrẹ́pọ̀ tó lágbára ó máa ń ṣẹlẹ̀ nírú ìdílé bẹ́ẹ̀ tonti pé tí bàbá ń bá ṣaláìsí àwọn tó bá ṣẹ́kù láyé nínú ọmọ àtìyàwó rẹ̀ àwọn náà ni ó jogun rẹ̀ wọ́n sì ní lẹ́yìn tí bàbá ṣaláìsí náà àwọn tó jogun rẹ̀ bákan náà ṣùgbọ́n ilé tí bàbá rà fún ìyàwó eléyìí tí ń bẹ láyé òun lónìí lọ́nà tí ó fi jẹ́ pé ń jẹ́ tí ìyàwó ń bá ṣaláìsì àwọn ọmọ tiẹ̀ nìkan ní òjòògùn ilé ẹ̀ ṣùgbọ́n ìyá tó ti kú tí bàbá wa ra ilé ìbùn àwọn ọmọ rẹ̀ dípò ìyá wọn tí kò sí bàbá ò sọ pé òun ra ilé ìbùn ìyá wọn tó ti kú rárá àwọn ọmọ tó kù ni bàbá ra ilé fún a sì máa pé kì í jẹ́ ti tọmọ àti bàbá kọ́ mọ́ làálàá ìyá kan tó jẹ́ ìyàwó ẹnìkan lásìkò kan ó lè ti jẹ́ ìyàwó ẹlòmíì ṣáájú kó tó wáá fẹ́lẹ́ yìí kó ti bí màá bẹ̀. bàbá yìí ra lé fáwọn ọmọ tiẹ̀ tó bí tí ìyá wọn bí fún ni kìí ṣe fún gbogbo ọmọ tí ìyá wọn bá bí. torí tẹ́lẹ̀ yìí àwọn ọmọ tí ìyá yín ti bí ṣáájú tẹ́lẹ̀ sọ́dọ̀ ẹlòmíì tí wọ́n fọwọ́ lálẹ̀ pé ilé tí bàbá ti yín rà bùn yín lẹ́yìn ikú màmá ti yín àwọn jọ níní àwọn náà fẹ́ dànwó ni. báyà tó bá jẹ́ pé ọ̀rọ̀ tí wọ́n sọ yín lọ́ba bá yín lágọ̀ wọ́n fi jẹ́ kí wọ́n gbà nínú ẹ̀tọ́ yín àmọ́ wọn ò fọ̀nà kankan nípìn kankan nínú lẹ́yìn tó bá ṣe pé bàbá yín ti ra lẹ́yìn ẹ̀bùn màmá yín kí màmá yín tó kú tí màmá yín bá kú kò sí tàbí ṣùgbọ́n àwọn ẹni tí ó jogun màmá yín yóò jogun lẹ́yìn èyí tí àwọn ọmọ tán ti bí sẹ́lòmíì náà wọnú wọn ṣùgbọ́n màmá yín kọ́ ni wọ́n ra lébùn mà torí màmá ti ṣaláìsí ẹ̀yin ọmọ tí màmá ti yín bí fún bàbá yín ni bàbá ti yín ra lébùn torí rẹ̀ ọmọ míì tí màmá yín bí sẹ́lòmíì kò lẹ́tọ̀ọ́ ń bẹ̀ rárá ìrìn ìjẹ́ bó ṣe jẹ́ àbí tó bá wù yín láti bùn wọn ní nǹkan kan bẹ́ẹ̀ kálukú bá gbà pín tiẹ̀ kápẹ́yìn náà ti pínlẹ̀ nínú òpin tẹnìkan kan yín ẹ wá fẹ́ bọ́ ẹnìkan nínú àwọn ọmọ tí màmá yín ti bí síbòmíì ẹlẹ́yìn ọ̀kà míì ni. wọ́n ní sábà ní gold sáfẹ́ yọ zakato rẹ̀ gíráàmù mélòó ni gíráàmù mẹ́rìnléní ọgọ́rin náà ni gíráàmù gold eléyìí tó ṣe pé téèyàn bá ní tó bẹ́ẹ̀ yàn yọ zakato rẹ̀ ìdá kan nínú ogójì gíráàmù ọgọ́rùn-ún mẹ́rin ó lé ọgọ́rin òun náà sì ni ti silver àti fàdákà téèyàn bá ní tó bẹ́ẹ̀ èèyàn yọ zakatu rẹ̀. wọ́n ní àwọn gbọ́ nípa títí òṣùwọ̀n silver káfí yọ zakatu fún gold òṣùwọ̀n gold káfí yọ zakatu fún silver rárá o kọ̀tọ́. nǹkan tí wọ́n sọ pé ẹ̀gbọ́ yìí òun náà ní pé èèyàn lè ní gold kó fi silver kó fi yọ zakatu èèyàn lè ní silver kó gold ní zakat iye rẹ̀ iye tí zakat yín bá jẹ́ ní gold tó yẹ kẹ́ yọ ẹ yọ iye rẹ̀ ní silver falain. iye tí zakat yín kó jẹ́ nínú silver iye gold fàlàyé nítorí pé tẹ́ bá gbé bẹ́yìn ti ṣe gbé wọn ẹ ti da gbogbo ẹ̀rú papọ̀ nù nígbà tí wọ́n sọ wípé gíráàmù mẹ́rìnlélọ́gọ́rin òun náà ní ti kò tí ì lówó tó yẹ zakat ní nǹkan bó ti ṣe jẹ wọn làwọn rí pé àwọn èèyàn kan tí wọn bá parí sọlẹ wọn sì parí azkar kó tó di pé wọn jáde kúrò nínú mọ́ṣáláṣí wọn máa ń gbé ẹsẹ̀ kan rìn síwájú ní àdójúkọ àlùkébìlà náà kó tó wá di pé wọn pẹ̀yìn dà wọ́n kọjú sọ́nà àbí tilẹ̀kùn àti jáde mọ́ṣáláṣí wa àwọn sì ti ń fura sí pé wọ́n ń ṣe kèésẹ̀ kan kèésẹ̀ méjì ó ti dojoojúmọ́ àwọn ọ̀wá mọ̀ ṣé bí wọ́n ti ṣe ń ṣe náà sára súnà ni àbí nǹkan tí ṣẹ̀ríyà tó mú wa ẹ padà lọ bá àwọn tí ń ṣe bẹ́ẹ̀ ẹ wàá bí wọn ìdí abájọ tán fi ń ṣe bẹ́ẹ̀ kìí ṣe islam ló ní kẹsì báwọn tó bá ti parí sọ láti rẹ tó ti parí alikaor tó fẹ́ ṣe dìde kọ jáde kó nu mọ́ṣáláṣí gbogbo rìn síwájú rìn sẹ́yìn gbẹ̀gbẹ́ jáde ọgbẹ́ wọn gbogbo lẹ́yìn ranù lásán àti rẹ́gbẹ́ tí ò nítumọ̀ wọn dàbí táwọn olódò kan ni tó bá lọ sí hajj tàbí wọn lọ sí umrah nígbà tí wọn bá parí hajj wọn ṣe tọwáfù dágbére àbí wọn ti parí umrah wọn fẹ́ máa lọ kúrò ní mẹ́kà tó bá wá fẹ́ rìn jáde kúrò ní mọ́ṣáláṣí mẹ́kà bọ̀wọ̀ wọn ò ní rìn jáde kọjú síbi tílẹ̀kùn tí wọ́n gbà jáde wà hmm. ìpàkọ́ ni wọ́n kọ sílẹ̀kùn wọ́n wọ́n á jẹni tó ṣe pé dojúkọ agbọn ibi tí káàbà wà jáde lọ́nà tó ṣe pé gbogbo ẹni tí bá ń bọ̀ tóun fẹ́ wọnú mọ́ṣáláṣí ìpàkọ́ ni ó rí tẹ́lẹ̀ yìí ń gbé bọ̀ kò ní rí ẹni tí ń bọ̀ tẹ́ni tó sì ń bọ̀ náà bá tíì wọ́n rọ̀ lura wọn hmm. torí pé èrò gbogbo èèyàn láyé òun náà ní pé gbogbo oníkálukú tí bá ń lọ ibì kan kí dojú rẹ̀ kọbi tí ń lọ ni hmm. ìpàkọ́ làwọn eléyìí ọ̀dà kọbi tí wọ́n lọ. àwọn ṣèwádìí lọ́dọ̀ rẹ̀ náà ló ti jẹ́ pé àwọn ìbéèrè mi ò ní ìtumọ̀ hmm. orí kẹ́nìkan ń ṣe rádaràda òun ló bi léèrè hmm. lẹ̀ bi léèrè máa béèrè pé ah, jọ ń léèrè ló ti rí àwọn máa ń ṣèwádìí ẹni tó lóye náà máa àkàkà má máa hùwà bí ẹni tí ò gbà ẹnìkan ní ṣe nǹkan tí wọ́n rí nǹkan yìí sì pàkíyèsí rẹ pé ń bolo ti rẹ léyìí ó ní kó bi léèrè tó bá bi léèrè ó mọ̀ bí nǹkan tó wíwù bó ṣe déédéé bí ò ṣe déédéé nígbà tó bá wá gbé lọ bólúmà wọ́n sọ pé àwọn kan máa ń ṣe báyìí báyìí báyìí gbàtà wá bí wọ́n léèrè wọ́n ní báyìí báyìí báyìí ni nǹkan táwọn rí táwọn fi ń ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ bí tí wọ́n wíwù bó ṣe déédéé eléyìí ni wọ́n ń pè ní béèrè àwọn tó gbọ́n kìí ṣe pé ó rí pé nìkan ṣe nǹkan kan wọ́n á fún un lẹ̀ yọ lọ lálàáfíà wọ́n á lọ máa bí ẹlòmíì léèrè tó ń torí délé ìgbà tán bí àwọn oníṣẹ́ máa ń fẹ̀yìn jáde mọ́ṣáláṣí léèrè kí ló dé wọ́n ní táwọn bá jáde kúrò ní mọ́ṣáláṣí mẹ́kà bọ̀wọ̀ lẹ́yìn táwọn ti parí gbogbo táwọn wá ṣe níbí lẹ́ni tó ṣe pé ọkọ̀ fàkọ́ sí kaaba ó ṣe é ṣe kọjá àwa mà so àmọ́ táwọn bá jáde lẹ́ni tó ṣe wípé ojú làwọn kọ sí àwọn fi pàkọ́ jáde kò ní jẹ́ àwa mà ẹ gbọ́ sọkúsọ ẹ gbọ́rọ̀ àwọn olódo tí ọ̀dà nǹkan mọ̀ àwọn bàbá bí léèrè àwọn lọ bí ẹlòmíì léèrè pé sọ́tọ́ táwọn náà bá jáde ká fi pàkọ́ jáde fi pàkọ́ jáde báwo má ti ṣe pé ẹ ẹlẹ́yìn jẹ́ kó zero eight zero eight five six seven seven seven two six zero eight zero eight five six seven seven seven two six fáwọn àtàwọn bẹ̀rẹ̀ ní nàìjíríà fáwọn tó ń plus two plus two three four eight zero eight three two nine three eight nine six ní ìgbà tí àwọn ìpè wọ́n sì ń wọn lọ́wọ́ lójú òpó ẹ kí mú ìbéèrè lẹ́yìn Abu Aisha láti USA wọ́n ní ọmọ bíbí ṣáájú àti lẹ́yìn sọ̀rọ̀tùlù Maghrib ọjọ́ kìló ni àkíkọ̀ yóò jẹ báwọn ṣáájú àti lẹ́yìn sọ̀rọ̀tùlù Maghrib bákan náà wọ́n tún ní tí èyí bá bímọ nílẹ̀ òkèrè tó wá fi owó ránṣẹ́ sílé láti bá ní pa ẹran súná ọmọ tí gbogbo àjọyọ̀ yòókù sì lọ nílẹ̀ òkèrè lọ́hùn ǹjẹ́ ṣe bí àfaramọ́ ilé yìí alhamdulillah ẹni tó bá bímọ ṣáájú sọ̀láàtù maghrib tóòrùn bá ti wọ̀ ẹ ka ọjọ́ méje lẹ́yìn tòní ètò túmọ̀ sí pé tá a bá bímọ lónìí kì í ṣe ọjọ́ Jímọ̀ à lẹ́yìn ìgbà tóòrùn bá ti wọ̀ ṣùgbọ́n àti ìṣe sọ̀láàtù maghrib ó túmọ̀ sí pọ́jọ́ Jímọ̀ àti ń bọ̀ ní òpin ọjọ́ keje tẹ̀sí àkíkà bẹ́ẹ̀ ni ẹni tó bá bímọ lẹ́yìn sọ̀láàtù maghrib òun ti wọ̀ tipẹ́ òun náà ọjọ́ keje yóò pè lọ́jọ́ Jímọ̀ àti ń bọ̀ nítorí pé tí a bá sọ pé ẹbí máa ṣáájú sọ̀látùl Maghrib kò nítumọ̀ àfikẹ́ni tí ó dá nǹkan ṣàlàyé hmm. nítorí pé ó lè jẹ́ pé òòrùn ti wà àsìkò Maghrib ti tó ẹ̀yìn lẹ̀ tí ì ṣe sọ̀lá hmm. àmọ́ tó bá jẹ́ pé òòrùn ti wọ̀ hmm. ńlẹ̀ bímọ eléyìí túmọ̀ sí pé òní níjọ́ àkọ́kọ́ ọjọ́ Al-Khamis ti ń bọ̀ lọ́jọ́ kejì ó pè ẹ lórúkọ yín o. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Tó kàn yọ jíǹgbìn. Ìbéèrè ni o. Ìmọ̀ ọmọ òfin àlàyé ó fi ẹ̀rẹ́ àwùjọ àti ẹ̀sẹ̀ láìrọ̀ ní ìpínlẹ̀ àmẹ́tọ́fà máa bẹ̀rẹ̀ pàdé àti ìfúra ní ó ti yé ó ti yé ó ti yé ìrọ́kà alákọ̀ọ́kọ́ kó tó dípẹ́ ká fàtíhà ẹsẹ̀ a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim gbogbo àwọn rọ́kà yòókù bismillahir rahmanir rahim nìkan síwájú fàtíhà ǹjẹ́ fẹ́ kà lẹ́yìn fàtíhà ó dá lórí pé ṣé láti bẹ̀rẹ̀ súra lẹ ti fẹ́ kà ní àbí àyọkẹ́ lẹ fẹ́ ṣe látàrin súra tó bá gbé láti bẹ̀rẹ̀ súra míì lẹ ti fẹ́ kà bí ilé ilá fi Quraish ẹ bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú bisimilahi rahman rahim àmọ́ tó bá jẹ́ pé àtàrin lẹ ti fẹ́ yọkà alam tara ila alladhina nafaqu. يقولون لإخوانهم الذين كفروا من أهل الكتاب látàrin yẹn lẹ́tí fẹ́ yọkà ẹ kàn bẹ̀rẹ̀ sí kani láì ṣe bísímìláì kan àbí a'udhu billahi kan a'udhu billahi minash shaitani rajim ẹ kan níbẹ̀rẹ̀ sọ̀lá hmm. bisimilahi rahman rahim ṣáájú gbogbo fatiha bisimilahi rahman rahim ṣáájú gbogbo ntaba fẹ́ kí lẹ́yìn fatiha tó bá jẹ́ odidi súra tá fẹ́ kí láti bẹ̀rẹ̀ rẹ̀ àmọ́ tó bá gbà yọ kí la kàn fẹ́ ṣe látinú súra kan àní ṣe bisimilayi ni àbí àwòdùbíláyì ní ṣáájú kó tó di pa bẹ̀rẹ̀ sí ké. ìbéèrè kejì ti ẹni tí wọ́n sọ̀rọ̀ nípa ti àkíkọ̀ wọ́n ní téèyàn bá bímọ tó wá fi owó. kí ló mú má pa àkíkọ̀ nílùú òyìnbó rẹ̀ tó wà fẹ́ẹ́ pa àkíkọ̀ ní títẹ́ bá wà nítorí pé ńgbà míì náà wọ́n ń jáwé sóbì ìlú òyìnbó ìlú àwọn èèyàn ni èèyàn náà ní gbé bẹ́ẹ̀ nítorí ìdẹ́lẹ́yìn ẹnì kan sọ fún mi pé má pẹ́ràn wọ́n wọ́n gbà pé pẹran mú lọ́nà tó yẹ kẹ́ gbà ẹ̀hán tí bá ti gbọ́nà tó yẹ kẹ́ gbà ẹ pẹran bẹ̀ náà kí ni tí máa kẹ́ máa kó ránṣẹ́ lé káwọn ọba yín pẹran ẹ sì tún lọ kó fún jàǹbá ń gbà mí òun àfọwọ́ lọ fi ṣe nǹkan mi. Hmm. àìmọ yìí ó dàbí àwọn tí ń lọ sí hajj ni akramakumullah ẹ rí i pé ìjọba Saudiya wọ́n gbìyànjú púpọ̀ nípa pé wọ́n dá ikọ̀ kan sílẹ̀ tí wọ́n máa mójútó à ń gba owó lọ́dọ̀ alálàájì hmm láti fi bá wọn pẹran hadaya báyà tẹni tó fẹ́ ṣe hajj tamattu àbí hajj qiran abẹ́ni tó tiẹ̀ fẹ́ pa ẹran hadaya àtinúwá abẹ́ni tó tiẹ̀ fẹ́ pa ẹran ìtanràn so ìjọba Saudi yá ó ti dá ikọ̀ sílẹ̀ tí máa ń gba owó lọ́dọ̀ àwọn alálàájì báwọn ẹ̀yin náà lọ sí inú àwọn ìsọ̀ pélébé pélébé tí wọ́n gbé kalẹ̀ ẹ sì sọ pé n tẹ fẹ́ rà ní sẹ́yìn bá ti ra wọ́n fún yín níwèé ilé ìtí ń sàmì rà tó bá ti wá ti jọ ọdún tó bá ti tó àsìkò tó ṣe pé ilẹ̀ ti mọ́ tí ẹran ti tó máa pa ìjọba ó ti bẹ̀rẹ̀ sí ní pa ẹran tó wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní sáyàn rẹ̀ bó ṣe kún sáyàn rẹ̀ ètò túmọ̀ sí pé alálàájì tó ti sọ̀kò ní yawmul hajjil akbar tí sọjọ́ ọdún tó bá ti sanwó fún ìjọba nǹkan gbà pé òun ti pa ẹran ní tó kù ní ìsìn kọ́ fárí lẹ́yìn rẹ̀ kọ́ lọ ṣe tawaf àwọn wa ní fẹ́ sanwó fún ìjọba àwọn á pé owó ẹran tìjọba ti wọ́n jù nítorí pé òun lè sọ pé ọgọ́rùn-ún márùn-ún rial ilẹ̀ kan kan lọ́dọọdún oníbàràǹdà kan wà polówó fún wa pé bẹ́ẹ̀ bá ti san ọgọ́rùn-ún rial àbá yín pẹran ṣàyẹn wọ ọgọ́rùn-ún márùn-ún sí ọgọ́rùn-ún kan nítorí pé ẹni tí ń wá fàwọn òfò èèyàn wàá sọgọ rial fún ẹ ní ẹ̀ sì ní rẹ́jẹ̀ nítorí pé nǹkan tó ń ṣe ni pé jẹ́wọ́ yóò sọ fún un ti jẹ́ tipẹ́ ẹ̀ mọ́ yóò tó ti rọ̀ sílẹ̀ ti mú nítorí pé kò torí de eléyìí báyìí a rí i pé nígbà tí wọ́n bá kówó ẹran àkíkọ̀ náà ránṣẹ́ lé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn níbẹ̀rù Allah yóò gbowó yóò sọ pé àwọn ti bá ń pẹran ìwọ́n wọn ó máa wà lórí pé alhamdulillah ń bí màkàn láì jẹ́ pé mo pẹran àkíkọ̀ fún bàbá abiola rè pé bò ló ṣe pa mi ni bọ̀dá mi mò ń powó ránṣẹ́ sí i gbọ́dọ̀ bá wádìí lọ́dọ̀ bọ̀dá dénúdénú lápàdà wá rí i pé bọ̀dá ń jẹ owó tiẹ̀ ni hmm. ó sì ń sọ pé màá bí màá bá ti bí màá máa powó ránṣẹ́ ẹran tí wọ́n ju kèsì lọ hmm. torí torí di eléyìí báyìí ìwọ náà pa fúnra rẹ̀ hmm. ìgbà tí ànábì wa Ibrahim aleyhi salam ó ní rabbi arini kayfa tahya al-mawta ìwọ olúwa mò ń tọrọ lọ́dọ̀ rẹ kó fi hàn mí báwo ló ti ṣe jẹ́ àwọn òkú qala awalam tu'min olúwa ní sọ gbàgbọ́ ni qala bala ó ní mo gbàgbọ́ walakin liyatma'inna qalbi ṣùgbọ́n mò ń fẹ́ kọ́kàn mi ó balẹ̀ ni bẹ́ẹ̀ náà ni ìwọ náà wọ́n ló bímọ jẹ́ kọ́kàn rẹ̀ ó balẹ̀ sípò pẹ̀ràn àkíkọ̀ rẹ̀ lọ́dọ̀ máa ń fún ẹnìkan lówó pé kọ́ pa ọ̀pọ̀ ẹ̀mọ́yé yóò jẹ́wọ́ ni ẹni tó sì tún pa ó lè pa ń papá kàn fẹ́ pẹran lásán hmm. ẹni tó ẹ pàlù alágan kọ̀ máa ṣe hmm. tòǹgbà tó ń bá fẹ́ pẹran pé lọ́yẹ kó wí kí ni yóò pọ̀ fẹ́ kàn hmm. ẹ̀sà pẹran ká jẹran àti jẹran ti pẹ́ rọra àbúrò mi tó wà ní Berlin òní kówó ránṣẹ́ tiẹ̀ kò kúkú gbọ́n àbí <laughs> torí de pa fúnra rẹ ló ti dáa jù tẹ̀lé àwọn ọ̀nà tó gbà tó fi lè pẹran nílùú òyìnbó yẹn náà ìlú òyìnbó tẹ̀ ń sọ àwọn nǹkan kan wà ń bẹ̀ tó ṣe pé kò fi yàtọ̀ púpọ̀ náà sáwọn ìlú mi tí èsì tòyìnbó àmọ́ nílẹ̀ lárúbáwá ni ìsìta bá fẹ́ pẹran kò lè ṣeéṣe kọkàn mẹ́ran wá wájú lé rẹ̀ náà kọ́ máa pa so àwọn ètò níjọba ń ṣe láwọn ìlú wọ̀nyẹn àwọn èèyàn fẹ́ tẹ̀lé ìlànà tíjọba fi sílẹ̀ pé kí wọ́n tẹ̀lé wọ́n fi máa sọ pé kò ṣeéṣe ń bí kó lé ń bí nísìnyí bó ló ṣe ṣe ń lẹ̀ lárúbáwá kápọ̀ rẹran níbi tó ti rẹran o ààyè apáta ọ wà nítòsí bẹ̀ hmm. àwọn tí ó bọ̀ pa tí ó bọ̀ kún hmm. tí ó bọ̀ sáyàn rẹ̀ kó sínú ọ̀rá ọ̀rá lọ́kàn gbé jáde bọ́ọ̀ bá sọ fẹ́nìkan pẹ́ran ní bẹ́ńbí wọ́n lè rò pé ìdúlọ̀ ara torí ẹ̀ níbẹ̀ yẹn náà èmi ò fẹ́ kẹ́ni tí ń ṣiṣẹ́ nǹkan bá ń pa èmi mo fẹ́ pa fúnra mi hmm. ìgbàláyè wa tí wọ́n bá ti mú ẹran rẹ débẹ̀ èmi máa dùn tọba ti dùn tán sí lé wọn lọ́wọ́ hmm. bọ́ fẹ́ kí wọ́n bọ̀ wí ni wọ́n fẹ́ kí wọ́n bọ̀ kún ni tó hmm. wọ́n sì bọ̀ ṣe gbogbo ẹ̀ wọ́n bọ̀ gé wọ́n mú ìtàn fẹ́ dànù nínú àwọn nǹkan rẹ̀ wọ́n dànù ìtàn bọ̀ sáyẹn wọ́n bọ̀ sáyẹn rẹ̀ wọ́n sì bọ̀ kó sínú ọ̀rà ẹ̀yin hmm. wọ́n náà wádìí bó ti lè fẹ́ lu òyìnbó oúnjẹ wà náà kọ́ ọmọ pẹ́ran àkíkọ̀ rẹ̀ fúnra rẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ àwọn ni àtàjọyọ̀ bá ń lọ àlọ́ ọ̀bẹ ọlájọyọ̀ ìwọ ló wù ẹ̀hìn torí pé nǹkan èyí làbọ̀ra rẹ̀ lọ́rùn fọba ti lágbára rẹ̀ tó bá lágbára pé o fẹ́ kó àwọn èèyàn lẹ́nu jọ nítorí pé o bímọ olúwa sọ pé kọ́ má ṣe àmọ́ tó bá lágbára rẹ̀ ọkàn lọ́la wàhálà bọ́ra rẹ̀ lọ́rùn pé nǹkan àdùnnú ló dé rárá o bákan náà èyí tó lù wá kó o ṣe ni àkíkọ̀ kó o rí dájú pọ̀ pa eléyìí jẹ́ bó ṣe jẹ́. zero eight zero eight five six seven seven seventy six sáàtàmẹ́ ní Nàìjíríà 08085677726 fáwọn tó ń bẹ nílẹ̀ òkèrè plus 2348083293896 plus 2348083293896 nínú ìbéèrè mi ah, àwọn ìpè wọ́n rọ́ra wọn lásìkò ìbáyìí nínú ìbéèrè mi náà ni wípé àwọn ilẹ̀kẹ̀ kan bẹ tó jẹ́ pé ilẹ̀kẹ̀ oge làwọn tí lò ni wọ́n ń kà á kún wọ́n ọ̀rà súnmọ́rùn ọwọ́ báyìí wọ́n ọ̀rà síbọ̀rùn ọwọ́ báyìí wọ́n sì máa lò káàkiri gbogbo tí wọ́n bá ń lọ débi pé ọ̀pọ̀lọpọ̀ tó ṣe pé àwọn náà jẹ́ mùsùlùmí wọ́n ń lo ilẹ̀kẹ̀ yìí ǹjẹ́ tó bá dé mọ́ṣáláṣí láàyè ibi tí a ti ṣe ìjọsìn Allah ǹjẹ́ ìgbàláyè ń bẹ láti tún máa bẹ pẹ̀lú ilẹ̀kùn lọ́wọ́ iṣẹ́ ìjọsìn. alhamdulillah kìí ṣe béèrè ni nítorí pé tẹ́ bá sọ pé ìjẹtàn bá dé mọ́ṣáláṣí ó túmọ̀ sí pé ńgbà tí wọ́n sí mọ́ṣáláṣí kò burúkú ọ̀ lọ nítorí ẹ̀ lábẹ́ òfin ṣẹ̀rí àkọ́tọ́kọ́ ọkùnrin ọ̀ lọ hmm. nítorí pé ọkùnrin wọn ò dá fún gbogbo orú àwọn ẹ̀fẹ̀ báyẹn hmm. òun tiẹ̀ kò sí fún à ń soge à ń dilẹ̀kẹ̀ mọ́wọ́ à ń dilẹ̀kẹ̀ mọ́rùn à ń dilẹ̀kẹ̀ mádì so eléyìí nǹkan ọ̀ṣọ́ àwọn obìnrin ni eléyìí tí ò sí ìgbàláyè fọkùnrin láti máa lòrú ẹ̀ náà. zero zero eight five six seven seven seven two six zero zero eight five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine six ìbéèrè mi ìtọ́wà ń bí láti ọ̀dọ̀. Ah, ah, orúkọ wọn ó ti jẹ́ ń bíbà yìí wọ́n ní ìjẹ́ òdodo ní pé a lè máa ṣe a lè máa ṣe àdúrà tọrọ ń ta ń fẹ́ sínú omi zemzem ká tó mú. alhamdulillah omi zemzem olú ẹlẹ́dàá wa ó máa ń lò ó sábàbí fún yàn ó máa ń ṣiṣẹ́ fún téèyàn bá ti torí rẹ̀ mú eléyìí tó túmọ̀ sí pé a lè ṣàdúrà sínú omi zemzem káwa mú yóò sì ṣiṣẹ́ fún nǹkan ti torí rẹ̀ mú eléyìí nìkan lómi kan tá a mọ̀ pé olú ẹlẹ́dàá máa ń lò fún sábàbí irú eléyìí kò wá jẹ́ pé wọn lọ máa wá omi kànga kan àwọn kan lọ tò lọ́dọ̀ ìyá kan ní gbogbo ọjọ́ kan láàrin ọ̀sẹ̀ àwọn aboyún wọn lọ máa gbomi yè lọ́dọ̀ ọ̀tà ni omi kòmù omi ìmúkòmù ẹ gbọ́dọ̀ dánwò tó bá jẹ́ pé mùsùlùmí bá ní wọ omi zamzam kò lómi míì tá a lè fi wé kò sómi míì tá lè fi jọ́ máa tọrọ ń tọ́ba ń fẹ́ nínú rẹ̀ ikú ọmọ sọ́kọ́ Allahumma inni as'aluka ilman nafi'a wa rizqan wasi'a wa shifa'an min kulli da' ìwọ olúwa mọ̀ ń tọrọ lọ́dọ̀ rẹ̀ o ìmà tó sàǹfààní àti àrísìkì tó gbáyè àti ìwòsàn níbi gbogbo ààrẹ wọ́n gbogbo orí táǹfẹ́ náà láyé kọ̀kọ́já gbogbo eléyìí hmm. wọ́n á pé má lọ́ba ń wá àrísìkì lọ́ba ń wá àlàáfíà lọ́ba ń wá wọ́n rí i pé gbogbo nǹkan mí ń tọ àwọn eléyìí lẹ́yìn náà. zero eight zero eight five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine six. ẹni tó béèrè lánàá tó ń sọ pé sí ọ̀ràn yẹn ni káwọn máa ka tó wà waqi'a àti tó mọ́lùkù káwọn tó sùn kí sọ̀ràn yẹn. eléyìí jẹ́ ìlànà anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. ara àwọn ẹ̀kọ́ tànàbí kọ́ wa nítorí pé nínú nǹkan tànàbí wa kọ́ wa ni pé kò sóore kan àfikọ́jẹ́ kó fi hàn wa kò sì sábúrú kan àfikọ́jẹ́ kó ṣèkìlọ̀ fún wa nípa rẹ̀ nítorí pé oníkálukú wa náà ní fẹ́ tó ń bá sùn kó wọn sùn lálàáfíà kó wọn lálàá tó dáa kó wọn sì jí láàárọ̀ sáyé lálàáfíà kò sẹ́nìkan tí ń fẹ́ kẹ́nìkan máa lé òǹkà lójú oorun kò sẹ́nìkan tí ń fẹ́ kó jẹ́ pé lójú oorun lẹ́nu kó ti máa rọ̀ ń lóúnjẹ kan kò sì sẹ́nìkan tí ń fẹ́ pápẹ́ lójú oorun lẹ́nu kó ti máa dún kùkù lájà kan mọ́ òun lójú oorun òun hmm. torí ẹ̀ ń fẹ́ kó jẹ́ pé gbogbo gbèsè ayé rẹ̀ àtìgbà tó wà lójú fò àtìgbà tó sùn kó wà lálàáfíà torí délé lànàbì ṣe kọ́ wa láwọn oríṣiríṣi àdúrà eléyìí tá a ṣe nígbà tá a bá fẹ́ sùn eléyìí tá a ṣe bàbá ti ṣe ń fàlàfíà sí hmm. káwọn náà máa mójútó ń tànà fi ṣe kọ wa. lẹ́yìn náà kí wọ́n máa ṣe béèlì wípé n tó ti dá mi lójú dá ọ lójú pàdé ti sallallahu alaihi wasallam ló fi kọ wa hmm. káwọn á pé sọ́ra yẹn ni àbí ìsọ̀ra yẹn àpẹẹrẹ pọ̀ fẹ́ tẹ̀lé hmm. nítorí pé kí nànábì mú wa tó ṣe wádà ni kò sí nítorí délé tẹ́ máa fẹ́ sórí rẹ bá ti kọ́pá náà bí ló fi nǹkan ikọ́ wa tó sì máa pọ́nà tọ́gbà ogun régé kọ́ máa mú lónìí. ẹ lọ́rọ̀ bá yín o. Wàhálà ìmùsàlámù ọ̀rọ̀fẹ́ntìlá. Ọba ìyọ̀jẹ́ ń bẹ̀rẹ̀. Orúkọ mi ni Mọ̀hámàdì Bàṣírù láti ilé wọlé ìlú Gọ́ọ̀sùn. Ìbéèrè yìí. Àti àwọn elétò ọlọ́ọ̀dẹ́ tó wọ́n bá fún wa. Ọlọ́ọ̀bà rẹ̀ ọ̀gbà náà ìbéèrè tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ wípé tí ènìyàn bá rán ìlú mẹ́ta, ṣé ìdílé tí wọ́n ti ráyàn mẹ́ta, ìfẹ́ni tó ráyàn mẹ́ta, oní ọ̀mà gbọ́ fámílì tí ó ń tẹ̀lé sílẹ̀ ní àbò ń tẹ̀lé náà ní ọ̀mà gbọ́ yóò sì rẹ̀ sọ̀rọ̀ ẹ̀kọ́ tó lọ mẹ́ta tí wọ́n sì rán alhamdulillah àkọ́kọ́ ẹni tí owó sùnsùn tó pọ̀ bitibiti owó sílẹ̀ tó ràn wá lọ pé lọ sí mákà kàkí náwó olúwa ẹlẹ́dàá wa nìkan ló lè sani lẹ́sàn-án dáadáa kó ló akọ̀sán lẹ́sàn-án rẹ̀ òun ti wá gbìyànjú láti bá yín gbé àti ṣe ètò ìnáwó àti lọ sí mákà àwọn wọn ń pálówe fún pé yorùbá sọ wípé ẹni tó bá dá sọ fọ́ bùn òun náà ni ó pa láró ẹ̀yin sọ́ọ̀bù náà nítorí pé tẹ́ bá jẹ́ pọ́bùn balẹ̀ yín lẹ́ẹ̀mọ́ retí kẹ́nìkan bá yín palaro eléyìí tó wúwo jù ló ti bá yín gbé ẹ̀rọ pé hajj orígun kan ní nínú orígun ẹ̀sìn Islam olúwa ẹlẹ́dàá wá sí làbọ̀ wa lọ́rùn ká sí lẹ́ẹ̀kan ṣoṣo nínú ìgbésí ayé wa èmi wá rẹ́nìkan bá ń gbé ìnáwó ńgbà tẹ́mi tágbára mi ọ̀ka ah ó ti ṣe nǹkan tó pọ̀ fún mi ìnáwó tí àwọn ìyàwó àtọmọ tí wọ́n máa ná láti ṣètọ́jú ara wọn olúwa ẹlẹ́dàá ọlọ́bẹ̀ yìí náà gbé ẹ gbìyànjú láti jẹ́ jẹ́ pé ẹ̀yin lẹ gbé kò sí ní tọkàn ma pẹ̀lú pé ìyàwó mi ń fi ìyàwó lẹ̀ ń fọmọ́ alẹ̀ àbá bàbá ti lè bá ń tọ́jú wọn fọmọ́ àjì rẹ má sọ bẹ́ẹ̀ o má sọ bẹ́ẹ̀ nítorí pé tó bá ṣe bẹ́ẹ̀ ọ̀ọ́yà amóore sùn ní ìsè tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tó wọn bá bọ́ sanwó hajj tó bá wà nílé tí wọn kọ́ náà lọ́mọ sátìkọ bóòlù àwọn ìyàwó ṣe jẹ bóòlù ọmọ ṣe jẹ irú ìyànjú tó gbà wọn tó bá gbìyànjú pápápá ìwọ̀nba tó bá lè kójọ náà fún wọn kójọ fún wọn kó fi jẹ́ pé wọ́n fi máa tọ́jú ara wọn àmọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà tó bá sọ pọ̀ lọ ọ̀sẹ̀ o nítorí pé ìwọ kọ́ ló ní kápá rẹ̀ hmm. ẹnìkan lọ́bọ̀ sanwó ẹ̀ òfin ṣẹ̀ríà sọ fún wa pé bìbẹ́dìlẹ̀ lọ́wọ́ yìí rí láàyè kún un mọ́kùn mustati'a tẹ́lómìn lọ́ba bá ní sanwó ẹ̀ àní jẹ́ ẹni tó ṣe wípé ọlágbára rẹ̀ hmm. ṣùgbọ́n tó bá lọ sí tó ṣe dáadáa ó ti tó fún ọ hmm. ipò ti hajj tó lu alábọ̀ ọlọ́run tó bá jẹ́ pé irú olówó tó bá sanwó hajj owó ló kólé ọ lọ hmm. ó lóun gbọ́ pé tí wọ́n bá sanwó hajj yóò san mílíọ̀nù méjì àbọ̀ lọ́wọ́ pè ọ́ lọ́wọ́ fún ọ ní mílíọ̀nù méjì àbọ̀ lọ́wọ́ ní kọ́ fi sanwó hajj wọ́n á sọ fún mi pé ah, bùkátà tó àwọn ajú rẹ̀ ó kọjá kọ́ lọ sí hajj nìsín torí pé kìí ṣèwọ́ lọ dágbára rẹ̀ ni hmm. ó wá lóun kúkú ti bùn ọ lóhùn lọ sí ṣe tó bá wọ̀ hmm. nígbà yẹn ó tọ́ sí ọ kó o mówó yẹn kó fi tọ́jú lé kó o mówó yẹn kó o fi ṣe àwọn nǹkan tó o bá mọ̀ pọ́ pàtàkì fún nínú ìgbésí ayé rẹ̀ Allah azza wa jal yóò padà ṣe hajj náà ní rọrùn fún ẹlẹ́yin jẹ́ bó ṣe jẹ́. Hello, Hello, wọ́n ti já padà lọ́dọ̀ yìí, ẹlẹ́gbìyànjú ẹ̀ padà 08085677766 plus 23408329389 eléyìí ni nọ́mbà tó ń jáde ẹlọ́gbọ́n yìí o. Wa alaikum assalam wa rahmatullahi ọgbọ̀n ilẹ̀ jín pè. Hello? Ìyà. Hello gbọ́nyìn o. Kí ni ìbéèrè yín láti Ọ̀yọ́? Hmm. alhamdulillah ìbéèrè nípa pé tó kù bá kú tẹ́nìkan lọ dúró níbi ìgbèrí òkú tí ọmọ wa pèpè lágbájá ọmọ lágbájá pẹ̀lú orúkọ ìyá rẹ̀ òun bọ́ sọ̀rọ̀ lónìí pẹ̀lú pé bó ti ṣe máa jẹ́rìí nígbèsí ayé rẹ̀ polo ẹlẹ́dàá wa la tó sìn ànábì sallallahu alaihi wasallam ní ọ̀ránṣẹ́ rẹ̀ ìsìláàmù lẹ́sìn rẹ̀ máa pè fún ọ ní ìsìnkú ọmọ adáhùn gbogbo eléyìí kò sẹ́ni tó bẹ̀yìn nítorí pé ẹ̀rí tó mú akọ̀fẹsẹ̀ rinlẹ̀ kọ́ńdẹ́ni torí de ilé ṣíṣe bẹ́ẹ̀ àdádálẹ̀ ní lábẹ́ òfin ṣẹ̀ríà àwọn àfáà tí ń sìn ṣe wọn ò ní yé ṣe torí pé wọ́n fi ń rówó gbà lọ́dọ̀ yín nítorí pé tẹ́yìn náà bá rí pé wọ́n ṣe bẹ́ẹ̀ fún bàbá yín sẹ́wọ̀n pé bọ̀kùà bọ́kùà ńlẹ̀ bùn àwọn àfáà yín ni ó tó lọ́dọ̀ yín torí délé gbogbo eléyìí ń bẹ nínú bí ìgbà téèyàn ń ṣeré orí ìtàgé ni kò nítumọ̀ nítorí pé gbogbo ohun tí wọ́n ń wí kò sàǹfààní kankan fọ́kù òkú ọ̀gbọ́ gbogbo ń tẹ̀yìn sàn kò sí nǹkan kan tó fẹ́ fi ṣe òkú tí ó dáhùn nínú sàárì lọ́jọ́ ni tólúwa ṣe nírọ̀rùn fún láti dáhùn tólúwa ọba ṣe nírọ̀rùn fẹ́nikẹ́ni láti dáhùn kò sẹ́nikẹ́ni tó lè dáhùn ẹnìkan wá pé àpèwí rẹ̀ ń pè fún yàn pé máa dá mi lóhùn wọn kàn ń sọ̀rọ̀ dànù lásán tí ò ní tùmọ̀ ni màlẹ́kà bóòlù ń ṣe mọ̀ pé màlẹ́kà ti ń bi léèrè kí sì ní ìbéèrè àkọ́kọ́ tó mọ̀ pé wọ́n bi tó fi níbà ní ọ̀dá wọn lóhùn gbogbo eléyìí kò sétùmọ̀ fún nǹkan tó wá nínú àdìsí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam olóyìn pé tó bá ti gbé wa sínú sàárè wa gbàrà àwọn màlẹ́kà méjì wọ́n wá bá àwọn màlẹ́kà méjì wọ́n jẹ́ aláwọ̀ aró wọ́n máa bi léèrè nípa talolúwa rẹ̀ kílẹ̀sìn rẹ̀ ta ni arákùnrin yìí tó lu aran sí yín ìbéèrè ò ju mẹ́ta lọ yàtọ̀ sáwọn tó ń tà ń ṣe fúnra wa láyé bíi wàhẹ́kì bíi nẹ́kò bíi jáàmù eléyìí tó ṣe pé ẹnìkan ọmọ tí wọ́n fi wá léèrè ẹnì pa àwọn àbẹ́rẹ́ ní tó ti lè yí rẹ̀ bá ti ya kó tó di pọ́ máa lọ jókòó rẹ̀ mm. wọ́n tún tún mi kọ́ mm. eléyìí ọwọ́ àgbàgàdà gbàgàdà wálé àfúnkálukú ni wọ́n náà máa tí wọ́n bí ọ léèrè ọwọ́ akọ ẹni tí ó dà olùwàdàkùn fèmí pẹ̀lú rẹ̀ lẹ́sí fọ̀ torí de eléyìí báyìí wọ́n ṣèbéèrè ẹni tó lúwa bá ṣe rọrùn fún ní ọ̀dà ẹnikẹ́ni tó bá sì ti ṣàṣeyege nínú ìdánwò ńlá yìí àpẹẹrẹ pálkìyàmà rẹ̀ ọ̀dà nù kò lọ akọjẹ kálukì yá máa wọ ọdà ẹ tó wá ṣe ìbéèrè kejì pítọ àwọn ọkọ kí o mùsùlùmí ni wá ẹ̀rù ń bà wá nítorí pé ọjọ́ bí ìgbà tó ṣe pé tá a bá dénú sàárè lárúbáwá ni màlẹkọ fi bí wa <laughs> àzáwà lọ kọ lárúbáwá pàjáwìrì ni hmm. rárá olúwa lọmú méje tó fi bí ọ hmm. wọn ò sì ní bí ọ kó wá jẹ́ pé àìgbédè ni ó kó jakulẹ̀ bọ̀ hmm. <laughs> èdè tó gbọ́ bó àmà torípọ̀ ọ̀rọ̀ sàárì ọ̀dàbí ọ̀rọ̀ ayé àmọ́ ó dá wa lójú pé gbogbo oníkálukú tí wọ́n ń bi léèrè wọ́n ń bi pẹ̀lú èdè tó gbọ́ ni òun náà sì lè dáhùn pẹ̀lú èdè tó náà mà bó bá jẹ́dè tí ò ti gbọ́ láyé olúwo fún gbọ́ ni gbogbo eléyìí ò sí lákọọ́lẹ̀ ṣùgbọ́n wọ́n bi ọ́ léèrè ó sì dáhùn ẹni tí ò dáhùn náà àìgbédè kọ́ ni ó kójà kulẹ̀ bá yọ́ọ́ dáhùn ní dáhùn pé mà sọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. ẹ lórúkọ yín o. Aleykum salaam wa rahmatullahi. Open the door. Aleykum salaam wa rahmatullahi. Ó kọ́ ní o. Wa aleykum salaam wa rahmatullahi. Ó kẹta ń gbọ́ yìí. Ó kọ́ ní ẹjí ń pè. Ó kọ́ ní ó kọ́ ní ẹjí ń pè. Àwọn ọmọ ọmọ láti èkú wọn sáàgbọ́, ìwọ̀n alákọ̀ọ́kọ́, ẹlẹ́ẹ̀kejì mọ́ tó jẹ́ mọ́ ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ fífẹ́ Owó lọ́jà títà. Hello, hello, hello, hello, ṣe ń gbọ́ wa? Wọ́n ti lọ. Alhamdulillah, tán máa ń ṣe sọ̀láti lẹ́yìn imam, olúwa ń fẹ́ ká tó sáfúwa gẹ́gẹ́ bá àwọn sí máa tó sáfúwa. إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص tó yẹ kí wọn tó sáfù wọn gẹ́gẹ́ bí ògiri tá a mọ̀ tó dúró wámú tọkàn ò lọ síwájú jù kan lọ torí tẹ́lẹ̀ yìí sáfù alákọ̀ọ́kọ́ bá ti kún gbà náà la tó lẹ́tọ̀ọ́ láti dún sáfù kejì sáfù kejì bá ti kún gbà náà la tó lẹ́tọ̀ọ́ láti dún sáfù kẹta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo sáfù kọ̀ọ̀kan àwẹ̀wẹ̀ a máa bẹ̀rẹ̀ rẹ̀ ní láti déédé ẹ̀yìn ìmáàmù déédé ibi tó jẹ́ ẹ̀yìn lè máàmù tá à ń tò lẹ́yìn rẹ̀ ńlá dúró lẹ́yìn rẹ̀ lábẹ̀rẹ̀ sí ní pé sáfù lọ sápọ̀ ọ̀tún á tún máa pè lọ sápọ̀ òsì èsì pálọ̀ dúró ní apá ọ̀tún sáfù lọ́n lọ́n lọ́n níbi tó jìnnà sẹ́yìn lè máàmù rárá déédé ẹ̀yìn lè máàmù níbi tá a ti bẹ̀rẹ̀ sáfù alákọ̀ọ́kọ́ ibẹ̀ náà láti máa bẹ̀rẹ̀ lẹ́kejì ibẹ̀ náà láti máa bẹ̀rẹ̀ lẹ́kẹta ibẹ̀ láti máa bẹ̀rẹ̀ lẹ́kẹrin eléyìí ni hadith anabi sallallahu alaihi wasallam ń tọ́ka sí nínú tí imaamu abu dawud àtàwọn míì gbé jáde pé tí mo bá dúró déédéé ẹ̀yìn mi ni ẹ dúró gbogbo sáfútàbà ti bẹ̀rẹ̀ déédéé ẹ̀yìn lè máàmù láti kọ́kọ́ bẹ̀rẹ̀ kó tó di pé àwọn à ń pè lọ sápọ̀ ọ̀tún à ń pè lọ sápọ̀ business àwọn ọmọ business tẹ̀ ń sọ business gbólóǹtọ́ fẹ̀ tó káràkátà tọ́tọ́ business hmm. káràkátà tí ọ̀tọ̀ business làwọn náà pè hmm. torí ẹ̀ tó bá yẹ pé bá ń yàn nàna irú business tẹ́yìn fẹ́ ká ṣàlàyé ńlá láǹfààní àti ṣàlàyé àmọ́rú business ten wi bóyá ó ti jẹ́ nǹkan tẹ́yìn ti mà hmm. níbi tẹ́ ẹ wà pé tán bá ti sọ business gbogbo èèyàn mà túmọ̀ rẹ̀ pé bóyá àwọn ẹni tí máa ń jí ọjà kó lẹ́yìn àwọn ọkọ̀ àjàgbé tí máa ń kọjá bọ̀ láti bí Èkó tó ṣe pé wọ́n jí ọjà ọlọ́jà kò wọ́n wá kó pamọ́ síbi kan àwọn máa tà á ìyẹn ní pọ́jọ́ olè ẹ máa sọ yorùbá tó tó tó tó hàn dáadáa torí kan lè dá yín lóhùn dáadáa pé kí ni ìdájọ́ ọjọ́ olè ẹ ń bá ń tọ́jọ́ olè olè ni olè ni kò sì tán gbogbo eléyìí tí wọ́n ń pè ní bísíǹnẹ́sì ọjọ́ ọ̀ràn ọjọ́ ọ̀ràn tó fi wọ gàù láyé àti lọ́run torí de eléyìí ẹni tí wọ́n ń ṣerú òun kọjá wọ́n bẹ̀ kọ́ wá jáwọ́ ń bẹ̀ lásán kò tó gbogbo tọrọ gbogbo kọ́bọ̀ tó ti pàmbẹ ọgbọ́dọ̀ bọ́ lọ́wọ́ ẹ̀ hmm. àìkò bọ́ lọ́wọ́ rẹ̀ láyé ń bí wàá wọ gàù tó bá di lọ́la gbẹndàlù kìyàmà hmm. ẹlẹyìn jẹ bó ṣe jẹ. ẹjẹ́ kí wọ́n fi wá létí pé bí ilé ńlá yìí ti aláyé ìjókòó alábàárìkà nìkan sí jẹ́lísọ́ tìlìbàṣírọ́ yóò wáyé ní ọ̀túnla Sunday ilé ńlá ìtàlá tí ó máa ṣe dídé ọjọ́ kẹtàlélógún bẹ̀lẹ̀kẹ́ 1447 ah ìjírọ̀ kàlẹ́ndà tí ó sì tún máa ṣe déédéé ọjọ́ ọjọ́ kẹwàá oṣù karùn-ún 2025 bọ́ta tàbí àrí ìdìnlá àṣíyà dr ṣàfihàn gbárùbọ̀rọ̀jí aláṣà tó dáṣà ìmọ̀dúnà center pápá tó gbọ́n ìṣàwọ́nà ni wọ́n sì máa dá lẹ́kọ̀ọ́ ní marina car park lẹ́yìn lagos nnpc lagos island ìpínlẹ̀ èkó níbi ìdánilẹ́kọ̀ọ́ jẹ́rìsàtìlú àṣeyọrọ̀ kí aláàkọ́ṣe àjùgbà náà lọ́dún ìdìnlá Uh, zero eight zero five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine six káwọ́ bí ìpè kan sí sí méjì kò tóbi pé àtọ̀tà pínṣẹ̀ kúrò ní orí ètò ní àárọ̀ yìí lórí ètò tí a pè ní àlẹ́sẹ̀kọ̀ fún Islam uh, ọ̀dà ẹ jẹ́ kí a ṣẹ́nu rọ́n bíbí lónìí ní láàmú ọ̀pàdé lọ́jọ́ mẹ́jọ láago mẹ́wàá àárọ̀ títí di mọ́kànlá àárọ̀ òkú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àṣíyèsí tó ń ṣẹlẹ̀ sí mẹ́gbàá nígbà lọ́jọ́ ìpínlẹ̀ ọmọ lọ́wọ́ra àwọn ọmọ ni wọ́n ti ń pèsè àwọn ìbéèrè wa lọ́lọ́pọ̀ ìdíkálá ìgbà yìí wá àlùmọ̀dínà